Igboho Igboho Igboho owó baba dami Igboho Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá. orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá àwa tí a wà ní ojú amóhùnmáwòrán wa yìí à ń ṣe ayẹyẹ fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho à ń ṣe ìrántí ọjọ́ tí àwọn location four one nine wọlé wọn tọ́ta ẹ̀jẹ̀ àdògán àti àwọn yòókù sílẹ̀ àwa ń gbàdúrà fún yín bàbá Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà pé ẹ pẹ́ ẹ tọ́ orílẹ̀-èdè Yorùbá tí ẹ̀ ń kó wa lọ ẹ ò ní ṣubú dànù gbogbo ẹni tó bá ní kẹ́ má padà dé òun lẹ̀ ní dé bá o Ìgbòho Ìgbòho àwa ẹ̀yà Yorùbá ti ilẹ̀ okun àwa ní ọjọ́ kìíní ní oṣù. No keje ọdún twenty twenty three à ń ṣe ayẹyẹ fún bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà pé ohun gbogbo tí ọ̀tá bàjẹ́ fún yín ọlọ́run ọba yóò bá yín tú ṣe o. à ń fi àsìkò yìí kí yín àti àwọn ìdílé àwọn tó ṣaláìsí nílé yín ní àyájọ́ ọjọ́ títò ní bí ọdún kejì sẹ́yìn à ń fi àsìkò yìí kí gbogbo wọn náà pé lágbára ọlọ́run ọ̀gá ògo olúwa yóò máa tù wọ́n nínú lágbára ọlọ́run ọ̀gá ògo àwa náà a ò sì ní a ò ní dalẹ̀ yín bẹ́ẹ̀ tí kó wa jẹ̀tẹ̀ ti ṣí wa lójú inú ta ti rí na rí ohun tí ó yẹ ká a ṣe àwa náà wà ní fọ́ ojú inú ilẹ̀ okun lápapọ̀ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ilẹ̀ okun àwa ni à ń ṣe ayẹyẹ ọjọ́ ti tòní fún ọdún kejì tí àwọn location four one nine tí wọ́n wọ ilé yín lágbára ọlọ́run ọ̀tá ò ní wọlé yín mọ́ níbi tẹ́ ẹ wà ara ò ní ní yín ojú ò ní tì yín ẹ̀ẹ́dẹ̀ tí ń gbèjà wa nínú ìran Yorùbá tẹ́ ṣí wa lójú inú ọlọ́run Elédùmarè àwọn tó ní ilẹ̀ yorùbá lápapọ̀ wọn máa tì yín lẹ́yìn ipa ayé kan ò ní ká yín torí ipa ayé ìka ọlọ́run elédùmarè ipa ayé kan ò ní ká yín a rẹ̀ fi àsìkò yìí náà kí màmá wa àti ó ṣe agbátẹrù àti alátìlẹyìn mrs celine lágbára ọlọ́run ọ̀gá ògo inú yín á máa dùn ibi tẹ́ ẹ ti ń rí mú lágbára ọlọ́run ọ̀tá ò ní mọ̀ bẹ̀. bákan náà kí gbogbo àwọn màmá wa tó wà níbí àti àwọn bàbá wa lágbára ọlọ́run ọ̀gá ògo bẹ tí ń kó wàá jẹ a ò ní bọ́ lọ́wọ́ yín àti àwọn ìránṣẹ́ ọlọ́run kọ̀ọ̀kan tó wà ní àárín wa lónìí láti wá bá a ṣe ayẹyẹ ti ọjọ́ títí òní tá à ń ṣe ìrántí bàbá wa Adéyẹmọ Ìgbòho Ìgbòho. Igboho Yorùbá nation Yorùbá nation.